إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فنحن ونحن في اليوم السادس والعشرين من شهر الله ذي القعده ومقبلون غدا أو بعده على أيام العشر من شهر الله ذي الحجة فقد ذكر العلماء عدة أسباب على خصوصية أيام العشر هذه بل قبل وأنها أفضل أيام الدنيا للعبادات فمن فضلها أن الله سبحانه وتعالى أقسم بها على قول جماعة من العلماء حيث قال والفجر وليال عشر والذي عليه جمهور المفسرين هو, هو أن هذه الأيام هي أيام العشر من, من بداية شهر ذي الحجة وروي ذلك عن ابن عباس رضي الله عنه وابن الزبير ومجاهد وقتادة والضحاك وغيرهم ومن فضل هذه الأيام أنها الأيام المعلومات التي التي ورد ذكرها في القرآن قال الله تعالى ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام ومن فضل هذه الأيام شهادة رسول الله صلى الله عليه وسلم لها بأنها أفضل أيام الدنيا فعن جابر بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال أفضل أيام الدنيا أيام العشر يعني عشر ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب وقال صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر ومن فضلها كذلك أن بعض العلماء ذكر أنها من جملة أربعين يوما اختارها الله سبحانه وتعالى لموسى عليه الصلاة والسلام حيث قال وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة قال ابن كثير الأكثرون على أن الثلاثين هي ذو القعدة وعشر وعشر ذي الحجة قال بذلك مجاهد ومسروق وابن عباس وغيرهم ومن فضل هذه الأيام أنها ضمن أيام الأشهر الحرم ومنها أن الله سبحانه وتعالى أكمل فيها الدين وأتم علينا النعمة حيث قال في يوم عرفة اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فتبين من خلال ذلك أيضا أن, أن يوم عرفة وقع في هذه الأيام فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا بالعبادات فيها بالذكر والصلاة والصيام والصدقة والحج وأن يتقبل الله سبحانه وتعالى من الحجاج أدخلني يا الله àgbáyé pé ní kò sí ẹnìkan lọ́lẹ́kọ̀ọ́ sí ọdún sí ìjọsìn àfọ̀nìkan ṣoṣo àtìgbàtí ànábìwọ̀ Muhammad òjíṣẹ́ ọlọ́ọ̀ni ẹrú sí rẹ̀ sí ní kí ọlọ́ọ̀bá tí ó tí ó àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yí tó wá jọrọ̀ mọ́ Islam tí ó jẹ́ jọ nínú wọn nínú oṣù dòlòpéìdà ó ṣeé ṣe kárí oṣù ní òní tàbí ní ọ̀la kábọ́ sínú dòlòpéìdà lọ́la tàbí lọ́tọ̀la inú dòlòpéìdà tá a fẹ́ bọ́ sí yẹn a fẹ́ bọ́ sí àwọn ọjọ́ ilé ayé tí Ànábì tó ṣàlàyé ẹ̀fọ́ wa inú ọjọ́ tó dáa jù tọ́lọ́lá jù òun náà yẹn àwọn ọjọ́ yẹn wà lọ́dọ̀ ọlọ́run bá ìlọ́lá rẹ̀ náà ní kí ọlọ́run bá yóò ní ìfẹ́ rẹ̀ tí bá ń fi nínú àwọn ọjọ́ tí ń bọ̀ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn onímọ̀ ti sọ lórí ọlá o fi búra nu ìbẹ̀rẹ̀ suratul fajr ó ní wal fajri wa layalin ashr òun búra pẹ̀lú alfajari àti àwọn òru mẹ́wàá òru mẹ́wàá wo ni òun náà ni àwọn òru mẹ́wàá ọjọ́ hijja gẹ́gẹ́ bí ti èyí tọ́pọ̀ jùlọ àwọn mufassirun àwọn tí wọ́n sọ ìtumọ̀ tí wọ́n sọ ìtumọ̀ tí wọ́n sọ wọ́n ti gbà á Abbas ní àwọn sàbí wọ́n gbà ánú àwọn ládọ̀ àwọn tàbíìn nínú wọn ni mujahid wà àti àti àwọn míì ipe ayyamul ashir àwọn ọjọ́ mẹ́wàá tọ́lọ́ ọba àbí àwọn ọba tó fi nítorí pí pàtàkì bẹ fún un náà ni àwọn ọjọ́ mẹ́wàá tá a fẹ́ dojúkọ yìí ní nínú ọlá tí ń bẹ fún àwọn ọjọ́ yìí òun náà ni pé àwọn ọjọ́ tí ọlọ́run bá tó béèrè lọ́dọ̀ ọmọ ànábì ádámà àti àwọn alálàájì ìgbé kí wọ́n máa ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kí wọ́n máa dáàbọ̀ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gẹ́gẹ́ ṣe wá inú hajj twenty eight ife fi ma razaqahum min ẹ máa rántí orúkọ ọlọ́run ní àwọn ọjọ́ tọ́lọ́ọ̀bà àlekíọ́lá tó ti nímọ̀ sí tẹ́yìn náà sì ti mọ̀ wọ́n ẹ máa rántí ọlọ́run lórí ntòsí ní ìjẹ ìmú fún yín nínú àwọn dábà nínú àwọn ẹran tẹ̀ ń fa jẹ ẹ wòye àkúmí táwọn èèyàn ń fa jẹ láàrin ọdún kan ẹ wòye màálù tí wọ́n ń fa jẹ láàrin ọdún kan ẹ̀wọ̀ iye ẹran tí wọ́n ń pa jẹ láàrin ọdún kan ọlọ́run bá àlejò ọlá nílé àwọn àsìkò yìí ẹ máa fi mọ rírì òun ọlọ́run bá àlejò ọlá kẹ ẹ máa dúpẹ́ fún òun ọlọ́run pé òun lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ nínú oore rẹ̀ náà ní tí òun ṣe fún yín nínú àwọn nǹkan ẹran ọ̀sìn tẹ́ẹ̀sì tó fi ń ṣe oúnjẹ ẹ̀tún fi ń ṣe nǹkan ọrọ̀ ajé tọ́pọ̀ rẹpẹtẹ ẹ̀tún fi ń ṣe àwọn nǹkan míì nínú àwọn tí àfẹ́ǹsà àǹfààní lára bíi wàrà àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ náà ni awọ táwọn ilé ara rẹ̀ táwọn fi ṣe oríṣiríṣi nǹkan ọ̀yẹ̀ká mọ̀ọ́rẹ́ fún ọlọ́run bá lè kíọ́lá anabi wa sallallahu mọ̀tọ́ yìí pé máa mi ni ayyámi àgbọ̀mọ̀ inda Allahi wàlá ahabbu ilayhi làámàlì فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد òṣìṣẹ́ ọlọ́run sọ sáà sọ pé kò sí àwọn ọjọ́ kan tó gbọ̀ngbọ́n ọlọ́run tó tó tẹ̀lé ra wọn tọ́lọ́ ọba àlekí láti nífẹ̀ẹ́ kéèyàn máa ṣe iṣẹ́ nínú ẹ̀ tọ́dà ẹ̀jẹ̀ bí àwọn ọjọ́ nínú ẹ̀ ẹ máa bú ọwọ̀ fún ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹnu agbọ́dọ̀ ọba tóbi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ apá àwọn sàábì rẹ̀ látẹ ike tí wọ́n máa fi ọ̀pọ̀lọpọ̀ subhanallah alhamdulillah allahu akbar tí wọ́n máa fi ní àwọn ju àwọn ọjọ́ yìí lọ ànábì sallallahu alaihi kódà kéèyàn ọ̀jagun sójú ọ̀nà ọlọ́run kò tó kéèyàn ó ṣe ìjọsìn láàrin àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àyàfi ẹ̀ ń bá jáde ńlé tó di gbàdàgbọ̀n tó kó gbó dúkìá rẹ̀ sójú ọ̀nà ọlọ́run láti lọ jagun tí ò mú nǹkan kan bọ̀ nínú dúkìá yẹn kódà ẹ̀mí rẹ̀ ọ̀padà sílé ru ẹni bẹ́ẹ̀ ló tún ṣe ń tọ́lọ́lá ju ẹni tó ń sin náà ní àwọn ọjọ́ báyìí lọ bẹ́ẹ̀ náà nínú àwọn sálà nínú àwọn ẹni tó ti lọ ní àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam bíi abdullahi ibn umar bíi abu huraira àti àwọn míì àti umar tọ́jẹ́ pé wọ́n jáde lọ sínú ọjà wọ́n fi máa ti gbọ́ sáwọn àwọn èèyàn máa gbọ́ tí wọ́n máa ti allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar subhanallah alhamdulillah wọ́n máa ti ní àárín ọjà bẹ́ẹ̀ náà nínú ilé nígbà tí ẹ bá wọnú ilé wọ́n máa ń ṣe káwa lóò tẹ̀ǹpẹ̀lẹ́ máa títí títí tí ó fi di àsìkò tí a kà ẹ̀rọ ọdún kọ́lọ̀ kó ṣe ń ní ìrọ̀rùn fún wa ó sì gbà ní ìbáàdà fún wa àwọn àsìkò yìí nínú àwọn àsìkò tọ́lọ́ láti yànnà sin ọlọ́run balẹ̀ kẹ́ ọlá ni. wọ́n béèrè lọ́wọ́ ṣéfù Islam lè fẹ́ mí yà yìí pé èwo lọ́lá jù èwo ni ọlọ́lá jù ṣé àwọn ọjọ́ mẹ́wàá tí ń bẹ́nu Ramadan tó parí a máa ń ṣe àbí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wẹ̀ tí ń bọ̀ yìí nínú gòlẹ́híjà ọ̀sọ̀ yìí pé ti pé ọjọ́ ni ojú ọjọ́ ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni ọlọ́lá ìyẹn tó wà nù gòlẹ́híjà tá kó sí wọ́n tó ni òru ni àwọn òru Ramadan ńlọ́lá jù kò sí nǹkan kan tó kú ọ ju wípé òru ẹyọ kan bẹ́ẹ̀ kèéṣe gbogbo ẹ̀ náà ló ṣe ní orí ọlá yẹn ṣùgbọ́n nítorí òwú ẹyọ kan tí ń bẹ́ ń bẹ́ iná ni ó kú ọlábà kí ṣe lè Lailatul nínú ọlá tí ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí òun náà ni pé ó wà ọjọ́ ogójì ọjọ́ tọ́lọ́ fún ànábì Musa kí wọ́n fi sin ọlọ́run sọ yìí pé a ti ṣe àdéhùn fún Musa kó sin fún ọgbọ̀n ọjọ́ àwa tó fi mẹ́wàá kún àfáwà Ibn Kathir nínú tafsir rẹ̀ sọ wípé àwọn tọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ sọ wípé ọjọ́ táàtì tó lò yìí wọ́n ní dòlèkéídà ọ̀nbẹ́ nù ẹ̀mbẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ náà ni aṣírù káfẹ́ kó sì ọgbọ̀n ọjọ́ tó kọ́kọ́ lò kọ́nà tó fi mẹ́wàá fún un ọ̀rọ̀ wa lọ́sọ̀tọ̀ Jábìr nínú àwọn tàbí ó ní ọjọ́ mẹ́wàá tó bá parí ẹ̀ òun náà ní mẹ́wàá tí ń bẹ nu gbòlè hijja nínú ọlá tuntun bẹ fún ọjọ́ yìí òun náà ní wípé ọjọ́ àwọn ọjọ́ bọ́ sínú oṣù ọ̀wọ̀ lọ́dọ̀ Ọlọ́run oṣù ọ̀wọ̀ lọ́dọ̀ Ọlọ́run òun náà ní gbòlè àti gbòlè àwọn oṣù ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run bá àlejò náà ni dòlèkéjà àti dòlèkéjà àti àwọn yẹ jẹ́ oṣù ọ̀wọ̀ tó yẹ kí láti ojà ìníyà wọn ì ẹ̀ tí ọba sì ní bá àwọn mùsùlùmí náà gbọdọ̀ ẹ̀ tó bá ní rọ́jàbù ọjọ́ ìkẹ́ nínú aṣọ́rùlù fọ́rùn àwọn oṣù àpọ́nlé lọ́dọ̀ náà bá lè kẹ́ ọlá ọjọ́ mẹ́wàá yìí ó ti wá wà nínú dòlẹ̀kẹ́jà tọ́lẹ́ tó dòlẹ̀kẹ́jà sì jẹ́ àwọn ọjọ́ àpọ́nlé àwọn onu náà ní pé ọjọ́ kẹsàn-án rẹ̀ ènìyàn mọ̀ àràfà ènìjọ́ tí wọ́n gun àràfà ọjọ́ kẹjọ rẹ̀ ní ọjọ́ kẹjọ nínú ẹ̀ ònìyàn mọ̀ tẹ́ríwíà ọjọ́ tí wọ́n máa tètè ilẹ̀ yìí pé kọ̀ọ̀la níjọ́ wọn máa gbìyànjú àti fọyín sílẹ̀ fáwọn alálàájì torí omi tí wọ́n mú yọ ọkọ̀ gan lásìkò si, ọlọ́run ti ṣe rọrùn àwọn ìjọba Saudi fi múra di àwọn alálàájì ife ájì ti súnmọ́ o yóò mú tẹ́ríwí àyè àwọn tí wọ́n ti bọ́ọ̀dì sí mìíràn wọ́n ti pèsè kalẹ̀ tó bá di ọjọ́ kẹsàn-án wọ́n bọ́ọ̀dì sí àràfà àràfà wa bọ́ sínú ọjọ́ mẹ́wàá yìí ó ń túmọ̀ sí pé inú àwọn ọjọ́ ni sọ pé kò sí kan tọ́lọ́ọ̀bá àlejò ọlá tí máa ń tú okùn kúrò lọ́rùn àwọn ẹrúsìn rẹ̀ tó tó ọjọ́ àràfà ìyẹn tí ọlọ́ọ̀bà àlejòọ́lá ìmọ̀ ń pírí àwọn èèyàn míì ipá àwọn ilé òní wọ iná ọlọ́run mọ́ orí tàwùsíì orí ni wọ́n kù inú àwọn ọjọ́ tó ń kà wá ń pọ̀ jù tọ́lọ́ túkùn lọ́rùn àwọn ẹrú ẹ̀ òun náà ní ọjọ́ àwọn ike báwọn èèyàn ti pọ̀ tó ọmọ eruku ta ni wọ́n torí ẹ̀ péjọ wọ́n mọ̀ sókú torí ìwọ ọlọ́run ni ìwọ ọlọ́run bá lè jẹ ọlá bọ́ wa máa fi àwọn èèyàn tó wà lórí àràfá ọlọ́run yóò mọ fún wọn yànnà lọ́dọ̀ àwọn mọ̀láyíkà níjọ́ kìíní àná bá lè jẹ ọlá fẹ́ dá wọn àwọn ń sọ wípé kọ́lọ̀ ọba àlejò ọlá ẹ̀ pé àwọn tó fẹ́ àwọn tí wọ́n tẹ̀jẹ́ so ní àwọn èèyàn tí ọmọ tẹ̀jẹ́ lẹ̀ ni ọlọ́ọ̀bà àlèkè ọlá tẹ̀lé tí wọn nítorí àwọn tí wọn sin lọ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run fi wá ọmọ ẹ̀dẹ́ lórí iye pẹ̀. ọjọ́ àràfá yìí ọjọ́ tí ọlọ́ọ̀bà ọlá tí òfin máa àwọn màláíkà bẹ́ẹ̀ náà nínú àwọn ọjọ́ yìí náà ni ọjọ́ tá a máa ń gúnra bọ́lọ́run ọjọ́ kẹwàá rẹ̀ kò sí tí máa ń dùn mọ́ ọlọ́run ọba àlekè ọlá níjọ léyà yìí tó tó kéèyàn pa ẹran kó fi ṣe ìjọsìn fọlọ́run tí òjijì ọlọ́run sọ pé nígbà yìí rẹ irun ara rẹ àti gbogbo àwọn tọ́lọ̀ síra yóò wá jẹ́ òbílẹ̀ yóò wá ṣèpẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún ẹ̀ńtọ́pá nítorí ìtọ́lọ́run fún wa bá a. nínú tó sọ ọlọ́lá pọ̀ òun náà ni wípé hajj tọ́jú orílẹ̀ Islam ọgbọ́ sínú ẹ̀ àsìkò yẹn náà ni wọ́n máa ń ṣe é so gbogbo àwọn tí wọ́n bá lọ ọlọ́run kò ṣe é nírọ̀rùn fún wọn ó sì gbà á ní ìbáàdà fún wa fún wọn gbogbo àwọn tí wọ́n gbẹ̀ngbẹ̀ rẹ̀ ọlọ́run dákun mọ́tà àti rọ̀rùn fún wọn o wọlá àti tóbi ọlọ́run wọlá wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر استفى أما بعد فأيها المستمعون الكرام فلنعبد الله سبحانه وتعالى في هذه الأيام العشر ونكثر من عبادات الله من تهليل وتسبيح وتحميد وقراءة القرآن وذكر وإحياء المساجد والاشتغال بنوافل الخير وكذلك نحيي نعبد الله سبحانه وتعالى فيها بالصيام والصدقة والحج لمن استطاع قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا هذا أدكني أدعو لهم أتريكاتي جفوان أدوى محمد kí ọlọ́run bá tí ó kẹ tí ó gé àtàwọn ará lé àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí wù tó wá Islam tó jọ gbéde kọ́lọ́jà jọ wà nínú wọn ẹ̀yin ẹrú sin ọlọ́run ká gbìyànjú láti sin ọlọ́run bá àlejò ọlá ní àwọn ọjọ́ wọ̀nyí ká sì jẹ́ kí ìjọsìn wa kọ́pọ̀ nípa pé ká mọ ẹyin ọlọ́run bá àlejò ọlá ká mọ wẹ̀ẹ́ mọ́ ká mọ ṣe subhanallah ká mọ ṣe alhamdulillah ká mọ ṣe la ilaha illallah ká mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ọ̀pọ̀lọpọ̀ oore tó ṣe fún wa káfí máa ṣe la ilaha illallah àkókò fi ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́ọ̀bà àlèkè ọlá gbogbo gbìyànjú abálẹ̀ ṣe lórí sàrà àti ṣe ká máa gbìyànjú lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gbígbà ká gbìyànjú lórí ẹ̀ tọ́lọ́ kó fi rọrùn fún wa bẹ́ẹ̀ náà ni mímọ ṣe náà fílà mímọ sọ mọ́sálásí jí láti mọ ṣe náà fílà ká lórí ẹ̀ ní àwọn àsìkò wọ̀nyí kọ́lọ́ kó fi rọrùn fún wa kó sì gbá ní bàádà fún wa bẹ́ẹ̀ náà ni ká lọ sí ájì ilé olúwa fún àwọn tí ọlọ́run bá tó fún wọn ní agbára torí pé ọlọ́run bá lè gbọ́ sọ yìí pé òun ti ájì ní ọ̀ràn àyàn ẹni tí ti ṣe tẹ́lẹ̀ ọ̀ràn fún nínú ẹni tó ti bàlágà tó mùsùlùmí ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tó lágbára fi agbára náà fún wa wàhálà tó tí oge tó Saudi Arabia kọ́ gba àlejò ní èsì àti ní ọdún ìkọlọ́nkọ́ba ìdí abájọ táwọn onímọ̀ ti fatiwa ń bẹ̀ òun náà ni pé nígbà tí àwọn èèyàn bá wá ní ààyè oríṣiríṣi sí ìlú mọ́tà tí wọ́n bá tún túká wọ́n ó tún túká lọ sí ààyè wọn padà lóríṣiríṣi sòkò bá mú kó wá jẹ́ pé ìròyìn ọ̀wà máa gbé lágbàáyé ipe Saudi Arabia ní ti kọ́ ẹ̀sán àwa mùsùlùmí gan àní fẹ́ bẹ́ẹ̀ gbọ́ àwọn gbọ́ àwọn bá ń bẹ̀rẹ̀ sí gbèròyìn wọn pé àwọn ti sọ pé wọ́n mọ́ gbàlejò wọ́n ti gbàlejò ìyẹn báyìí lọ China ìyẹn báyìí lọ lọ Indonesia ìyẹn báyìí lọ sí Amẹ́ríkà tí wọ́n á gbé bẹ̀lẹ́ o ti ń fọ́nká so ó sì yọ wọ́n lẹ́nu púpọ̀ púpọ̀ gan so ọlọ́run wa pọ̀ nílùú a wà ní ọyọ àwọn lẹ́nu gidigidi débi pé ti mú id card yìí o ti gba immunization mú jáde ní ti ọmú ọlọ́pàá ní ẹ̀rẹ́ mú ẹwọ ẹwọ ẹwọ ibi tó dé káìsàn yẹn àwọn ní táwọn náà ń farajà àwọn náà ní ta tó ń farajà gbogbo ọ̀wọ́n gbogbogbò yìí kòrónà náà jẹ́ tí ó dákun tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ̀ ń dákun kọba abu tútù sí kọba kákó ńlẹ̀ wọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ ní inú ọjọ́ yìí ẹni tí ó ti lè jẹ́ pé yóò lọ sí hajj kó gbìyànjú láti gbà àwẹ̀ ní ọjọ́ àràfà so àwẹ̀ tí ẹ̀ bá gbà ní ọjọ́ àràfà àtìsẹ́ tí èèyàn bá ṣe ní ọdún kan sẹ́yìn àtọ́dún kan tí ó tún ṣe ní ọdún kan tí ń bọ̀ náà bá lè jọ láyọ̀ bàkà kó lẹ̀ kọ́lọ́n kó fi wá sí kòńgẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ní ká gbìyànjú láti pa ẹran bó ti lè ọ̀wọ́n gógógó tó àwọn àgbàlagbà tí wọ́n máa ń mú wa káàkiri ń bàtà wà ń kékeré gbogbo gbàtà wá ti lọ ẹran mọ̀ wọ́n gan lọ́dún yìí o kò wá sí àgbè ilé kan pé yóò tún tẹ̀lé ọdún tí ó ti tẹ̀lé tó bá ti dọ́tọ́ tẹ̀lé wọn mọ̀ pa ah, ẹ̀rẹ̀ ilé mọ̀ tí wọ́n ju tèsín lọ bá a ṣe mọ́ ń tẹ̀lé wọn jìnnà iná lójú tó ń ṣẹlẹ̀ ní ìsìn torí pé àwọn ẹlẹ́ran gan kìí ṣe owó ẹran ní ń gbà mọ́ ó ti kọjú owó ẹran owó ẹran àti owó ọdún ní ń gbà pọ̀ mọ́ra wọn ìjà àwọn náà mọ̀ ìpín sílé yá bá ti lọ tán àwọn ò lè pa iye price yẹn mọ́ so wọ́n sá fi lé ewa àwọn èèyàn ó sára nítorí ìtọ́dún kọ́lọ̀ ń dá nǹkan ọmọ bùhá láti rí ipò tilẹ̀ ọwọ́n tó kọ́lọ̀ nǹkan ọmọ bùhá láti rí lọ́la àti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ agbọ́dọ̀ gbìyànjú ká tẹ̀lé òfin ànágbé sallallahu alaihi wasallam sọ wípé àwọn ẹran tó bá ti ní àwọn àlébù kan a gbọ́dọ̀ fi ṣe iléyàwó inú àdìsí anábìyọ sallallahu alaihi wasallam ọdọ akọ mẹ́rin àwọn ẹlòmíì tí wọn ń ṣàfihàn àgbọ yóò dì nígbà táwọn ní sọsọlá ń sọ àwọn àléébù tó lè wà lára ẹran pé kò wọlé yá ó tún sọ àwọn míì tó ní ká ṣọ́ra fún ṣùgbọ́n kì í sọ pé kò wọlé yá ká ṣọ́ra fún ni kọjá pé n tó péjú ìlàwó lòdì so ẹlòmíì àti n tó ní kò ní jẹ́ wọlé yá àti tó ní ká sọ́ra fún ọjà gbogbo ẹ̀kọ́ ni lórí rédíò lẹ́sìn máa gbọ́ sòtẹ́lù mi ò máa sọ tí ọba ti lè jẹ́ pọ̀ fà mí títí ogé létí báyìí kọ̀ wọlé yá mọ́nu ìsọkúsọ ọlọ́ọ̀ka tí àdáadá táwọn onímọ̀ sọ lórí mọ̀sáìbẹ̀rẹ̀ àrùbá àkọlọ́ọ̀ka olójú tí wọ́n sọ kì í ṣe pé bí wọ́n ti sọ nù gbọ́dọ̀ wá ti ágilé títí ń dẹ́rẹ́ kọ̀ wọlé yá mọ́nu rárá o ọ̀rọ̀ so gbogbo gbogbo jíjẹ ẹran létí àbí fífàmì sí ara ẹran àfikà máa ṣe o ṣùgbọ́n kọ́mọ̀ ní gbogbo ayé pátápátá kò síbi tí ò sí tí wọ́n sọ pé wọ́n fi àmì sí la wọ́n dé díẹ̀ ní etí rẹ̀ nígbà bá sọ pé gbogbo ẹran mi ọ̀wọ́ léyà ìtì náà lọ́ọ́ dálẹ̀ o nkìlọ̀ abẹ́ àmọ́ ta ẹsẹ̀ jalá àmọ́ ta nù so ànábì sallallahu alaihi wasallam ó ní àlèmọ̀rí ẹran tó fi pé àìsàn sí àìsàn ti wá hàn lára rẹ̀ àlẹ́gbà táwọn sọ pé gbogbo ẹran tí àìsàn bá ṣe ó ní àìsàn sí àìsàn ti wá hàn lára rẹ̀ tẹ́yìn náà ti mọ̀ pé àà aláìsàn ni ẹran ilé inú kò wọlé yá táìsàn bá ń bẹ lára rẹ̀ tí ò fojú hàn olówó rẹ̀ lọ́mọ̀ àbí ńgbà tó jẹ́ pé èèyàn tó bá sábà dáadáa ló tó mọ̀ pé ah, àìsàn àgbà ìsàn ti báyìí ṣe kí ní yìí ìyẹn wọlé yá jẹ èyí pàdé sọ̀tàn pé àlèbá yìí yẹnu mọ̀ràn bò ha ètò ìpè àìsàn rẹ̀ ojú ẹnìkan sọ lórí ẹ̀dọ̀ pé tínú díẹ̀ bá ti lè gé kúrò níbi ara rẹ̀ kọ̀ wọlé yá mọ́nu ìsọkúsọ ẹran tó ti rí irun ara pátápátá ìní ó lè hàn lọ́ọ̀kan ka pé ah eléyìí kúrú náà gbogbo inú ara rẹ̀ kiri ìrìn ní ìwọlé yá ẹran tó bá yẹ pé ìjọ ilé yá lọ́bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ọlọ́run ti bàtírí kò lè sí ìhàn lára rẹ̀ ọwọlé yá ọ̀rọ̀ àwọn afáàlì sọ̀rọ̀ sí mi o ẹran tó bá ti gbé kó tó yá inú ti ń yàgbẹ́ yàgbẹ́ ń bó ti wù èyí ó ti mọ̀ pé yìnbọn wọlé yá gẹ́gẹ́ bá ní sọ sáà náà ti sọ wípé èyí tó bá ti yí pé ó wù ẹ́ẹ́hẹ́ tí ò sì bọ́ gọ́nú egun rẹ̀ ẹ má fi palé yá bóòlù ẹ̀ sì mọ̀ pé ò sì bọ́ gọ́nú egun rẹ̀ nígbà ọba fún ọ̀tọ̀ wáyé pé ẹ̀fọn ha rẹ̀ egun rẹ̀ ó ti hàn síta gan ẹ̀ sì mọ̀ yí pé aláìsàn lè lè bẹ́ẹ̀ náà ni èyí tó bọ́ lójú kan tọ́jẹ́ yí pé tí bá ti ń rìn ẹ̀gbẹ́ ibi tó rìn náà ní ọmọ rìn sí ẹ̀yìn lójú máa rí ẹgbẹ́ ẹni tó rí náà lójú rẹ̀ ní ọmọ rìn sí onírìn tẹ́gbẹ́ kejì nígbà tí ò rí lọ rí bẹ́ẹ̀ tí ọba ti ẹ̀rìn tẹ́gbẹ́ kejì ọ̀sẹ̀ ti bí ojú ètí ìdòsẹ́gbẹ́ kejì yẹn ni tẹ́ bá ti rí pé kókó kalẹ̀ ẹgbẹ́ kókó tí ń jẹun ẹgbẹ́ kan ní jẹ́ tí ọ̀jẹ́ lọ ẹgbẹ́ kejì ẹ̀gbẹ́ ojú òrí lọ ojú kan ti kọ́ inú ìyẹn kò wọlé yá àwọn onímọ̀ sọ yìí pé ètòjú méjèèjì rẹ̀ náà bá fọ́ onú ọ̀wọlé yá ìtọ́pọ̀jù tó sì ìtọ́pọ̀jù náà àwọn onímọ̀ lọ sọ bẹ́ẹ̀ òun náà ló sì láti àjù ọ̀nbẹ́ ni wọ́n tó sọ pé olójú kan làdẹ́gbẹ̀ sálàmù sọ olójú méjì kókó tó da lẹ́mọ̀ kàbùn lẹ́mọ̀ fún jẹ yọ mọ tóbi gidi sí ni nígbà ojú méjèèjì ẹ̀kú ti fọ́ kò ní jẹ́jẹ́ kú jẹ so àwọn míì sọ pé wọlé yá gbé nǹkan lálàáfíà jù ni pé nígbà táwọn sọ pé olójú kan káwọn bẹ́ẹ̀ náà ni tí ọlọ́pàá lọ́la àlùsọ́là ó sàlàyé fún wa ẹlẹ́ẹ̀kẹrin iná ni amókùn àti ro tó yẹ kan ò tó tí ọba gbéra báyìí mẹ́tẹ̀ẹ̀ta ní òfìfò pẹ̀ irú yẹn ọ̀wọ́lé so ká fún àwọn ẹ̀yẹn àlùsọ̀sọ́là sàlàyé ẹ̀ fún wa kìí ṣe kọ́ wá sọ pé tí wọ́n bá ti tọ́ wá ti gbé nínú etí ẹ̀ pé kọ̀ wọlé yá òkú sọ́yún tọ́ bá rè tí ògbé létí ọ̀dà tọ́ bá gé létí àwọn onímọ̀ sọ pé tí ọ̀bá sì kọjá ìdákanu etí rẹ̀ tó gé lọ kò sí nǹkan kan paléyà kódà àwọn míì sọ pé kò bá jẹ́ dàtà ní ọgbẹ́ ìgbẹ́rin wọn gé etí kò di lọ́wọ́ kọ̀bẹ́rin ẹ̀jẹ̀ ẹran ọ̀dà ọwọléyà ẹran tí a ti tẹ̀lọ́dà ọ ti yọ kóró kan rẹ̀ láti kékeré kó fi lè tóbi sí ọwọ́ iléyà kò sọ́ọ̀bù iléyà ọjẹ́ akọ ọjẹ́ abo méjèèjì abo ẹran òun náà wọléyà ká gbìyànjú pé ọjọ́ ti ń bẹ fún àwọn onímọ̀ sọ pé tó wúrẹ́ kan ní ṣùgbọ́n àwọn mọ̀sá sọ pé oṣù mẹ́fà ẹran tó bá ti rí lẹ́nu rẹ̀ ó ti tó oṣù mẹ́fà sòkọjẹ ẹran tí ó lálàáfíà tí ó da sòkọlọ ń dàkún kó ṣe ń rọrùn fún wa o kó ṣe rírà rẹ rọrùn fún wa kó ṣe ìbáàdà náà ní rọrùn fún wa wọlé àti tòrò láàánú rẹ àti títóbi ọlọ́run bí ọlọ́run àti àánú rẹ bẹ́ẹ̀ ìlú nàìjíríà wà yìí èyí tó ń tòrò ń bẹ̀ kọ́lọ́n bí ọmọ tòrò sí èyí tó ń rú ń bẹ̀ kọ́lọ́n bá bomi tútù sí kọ́lọ́n kọ́ bá ti àtúnṣe sí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ̀ kọ́lọ́n kọ́ bá wà kóró ọlọ́run mọ́jọ́gun ọbẹ̀ lẹ́ ọlọ́run mọ́jọ́gbọ́n ọbẹ̀lẹ̀ o ọlọ́run dáàbò gbogbo wa o ọ̀la ti tóbi ọlọ́run àánú rẹ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pe ìwọ ọlọ́run fọlọ́run tí wọ́n máa pe ìwọ ọmọ ìlú fọmọ ìlú ní ojú tí wọ́n máa jọ̀gá lé wa lórí àwọn tó ṣe pé fìtínà wọn máa dálẹ̀ tí wọ́n máa ṣe àbòsí tí wọ́n máa ṣe nǹkan mìíràn yín ọlọ́run mọ́jọ́gbọ́n ó débẹ̀ o ọlọ́run àti tóbi rẹ ọlọ́run àánú rẹ ibi tí gbogbo òmùsùn àlágbáyé ọlọ́ndàkùn mọ́sàkùn gbogbo wọn ní àlàáfíà gbogbo omi tó ń dàbò ọlọ́ndàkùn bá kóró ìlú Saudi Arabia ọlọ́ndàkùn mọ́sàbà wà mọ́jọ́ tí wọ́n ń ṣe tọ́da ọlọ́mọ fún wọn lọ́wọ́ mbẹ́ èyí tó kù díẹ̀ káàkó kọ́lọ́n kó fi wọn lọ́wọ́ fún mbẹ́ ọgbàna ládùúgbò bẹ́ẹ̀ kọlóbánà بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله الله الله أكبر الله أكبر أشهد أن لا